وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في مشارك الأرض ومغاربها دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا الله وبركاته ọlọ́run bá tí ó tún kádàrà ìpàdé ẹnìkọ̀ọ̀kan wa ní dédé àsìkò tí a wà yìí lórí agbani ọ̀rọ̀ tí a ń bá lọ ọ̀rọ̀ almuwazana ilé tí a ń gbé àlàyé lọ tí a ń gbé àgbéyẹ̀wò àlàyé lórí ẹ̀ lọ adúpẹ́ fọ́lọ́run bá tí ọlọ́run bá lè fẹ́ láti ó tún sẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kù láti lè pọ̀ ní iṣẹ́ rẹ̀ àti láti lè pọ̀ ní dáadáa títí di àsìkò táwa yìí abẹ́lọ́wọ̀n bá mímọ bẹ́ wa ọlọ́run bá lè gẹ́lẹ́ kó mọ̀jẹ̀ kó jẹ́ ìbàlẹ́jọ́ burúkú fún ẹnì kọ̀ọ̀kan wa ní ọjọ́ gbọdọ̀ kíyámà àmín ajẹ́rìí kí ọlọ́run bá yín nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún a sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run ni àlékún kí ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run kọ́ máa bá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam àti ojú ọ̀nà wọn sàhábà títí di ọjọ́ ìgbéda kìyàmà kọlọ̀bà lè kẹlẹ́ kí ó kàwà àti àwọn àrọmọdọ́mọ wa kọlọ̀bà kó kàwà kọ́nà wa Allahumma amin Ibadallah gẹ́gẹ́ bí a ti ṣe mà wípé a ṣàdéhùn wípé ọ̀rọ̀ nípa almuwazana <clears throat> ilé tí a ń gbé yẹ̀wò yìí a ti ṣàlàyé fún wa pé pẹ̀lú gọlọ́ọ̀ba sílsílà ni ọ̀rọ̀ náà ni ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ sí pé yóò máa tẹ̀lé ara wọn ni nítorí pé ọ̀rọ̀ yìí àwọn shibuhat àwọn ìrújú tí àwọn tí wọ́n ń pèpè sí al-mawazana yìí tí wọ́n mú wá àwọn ìrújú tí ó pọ̀ díẹ̀ ni tí a wá wò pé tí a bá ní ká kó gbogbo ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ká ṣàlàyé gbogbo ìrújú yẹn àti àwọn àlàyé tó wà ń bẹ̀ so a rí pé nǹkan yìí ń kọ́ kò ní kò ní gba àsìkò kékeré lọ́wọ́ wa àsìkò tí ó gbà yóò pọ̀ gidi gan-an so a nínú ìlànà tí a sì rí kọ́lá tó rà nábì sallallahu alaihi wasallam náà ni pé a gbọ́dọ̀ máa báwọn èèyàn sọ̀rọ̀ ká sì máa ṣàkíyèsí àwọn tá ń bá sọ̀rọ̀ kí a má jẹ́ kó pọ̀ jù wọn lọ débi pé yóò wá sú wọn anabi sallallahu alaihi náà máa ṣe bẹ́ẹ̀ ní àsìkò tí anabi sallallahu alaihi fi wà láyé ẹgbẹ́ bí hadith tó wà nínú sahih bukhari àti muslim so ilé ìbáyé náà dẹ̀ ni àwọn olùmọ̀ náà làwọn náà máa ń wòye sí láti orí àwọn sọ̀hábà ridwanullahi alaihim tó fi dórí àwọn tó tẹ̀lé wọn tó fi dórí àwọn tó tẹ̀lé wọn títí di àsìkò táwa yìí àwọn kí n fẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba kó sú ẹnì kankan gbọ́ ṣẹlẹ̀ báyìí làwa náà wòye sí kò jẹ́ kí a mú gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà torí pé tá a bá ní ká mú gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ó lè gbà wá ní wákàtí tó pọ̀ gidi gan kódà tí téèyàn fẹ́ lè má fojú dá bí wákàtí mo ṣe pọ̀ tó téèyàn bá fẹ́ gbìyànjú láti ṣàlàyé bó ti yẹ kí yẹn ṣàlàyé téèyàn ò fẹ́ kánjú kí yẹn dẹ̀ fẹ́ wo gbogbo orújú yẹn pátápátá pẹ̀lú àlàyé gidi tí tí ó yé ní yékéyéké àsìkò tí ó gbà lọ́wọ́ àsìkò tí kò ní mọ díẹ̀ ni nítorí la fi wò pé ká gé àwọn àlàyé yẹn ní ṣókíṣókí ká máa mú wá ní díẹ̀ díẹ̀ báyìí so lẹ́yìn tí a gbà lérò pé ọlọ́run bá alikẹ́lá yóò fi ṣe àwọn èèyàn ní àǹfààní bẹ̀rẹ̀ látòrí ẹni tí ń sọ títí lórí àwa tí a ń gbọ́ abẹ́lẹ́wọ̀n bá lè kí lákọ́lọ́n kọ́ mọ́sálá kádàrà báyìí àmín so lè lọ́fà jẹ́ pé wá dédé díẹ̀ bí a ṣe mọ́ wáyìí títí tí ọlọ́run bá lè kí ló fi kádàrà kí a parí àlàyé náà naam àti àbágbàgbé eléyìí tí a gbé yẹ̀wò gbẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ nípa àyà àti ọlọ́run bá lè kí láti ṣe tó ti sọ̀rọ̀ nípa ọtí fún wa eléyìí tí àwọn arbabul muwazana àwọn tí wọ́n ń pèpè sí muwazana tí wọ́n máa ń lò ní ìrújú lórí wípé ọlọ́run bá léjẹ́ lágan bí ọtí ṣe burú tó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi muwazana ó fi bá ọtí lò tó túmọ̀ sí pé ọlọ́run bá lékẹ́lá ó fi adlu àti insof dédé àti dọ́gbandọ́gba ọlọ́run bá lékẹ́lá lò pẹ̀lú ọtí tó ń ti bí ó sì jẹ́ nǹkan ìwọ̀ tó so àti ṣàlàyé léyìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ní àná tí a dẹ̀ ti kó àwọn ìrújú wọn dànù pẹ̀lú àwọn ẹ̀rí tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí ó sì tóbi dáadáa fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń wá òdodo láti lè rí òdodo láti lè tẹ̀lé inshallah ta'ala ilé ìtàmà tẹ̀síwájú lónìí lórí ẹ̀ òun náà tún ni ẹ̀rí kan nínú àwọn hadith anabi sallallahu alaihi wasallam tó máa mú wá tọ́dẹ̀ máa ń yọ ìrújú nínú ẹ̀rí náà láti lè kó ìrújú sí inú àgbọ́yé àwọn èèyàn lórí mọ̀wázánà tí wọ́n ń pèpè sí gbogbo ara ti gbàgbọ́ ní dánpé ní mọ̀wázánà fún gbogbo àwa tí a bá ń tẹ̀lé wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n fún àwa tó yẹ pé a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ báyìí fúngbà àkọ́kọ́ à ń rọ̀ wá kí a lọ gbọ́ tàwọn tàtẹ̀yìn wa náà kí àwọn àlàyé yẹn kí ó lè kún rẹ́rẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ni ó láǹfààní àti ṣe bẹ́ẹ̀ bó ti jẹ́ pé tó dáa jùlọ nìyẹn so fún àwọn tí ò ní láǹfààní àti ṣe bẹ́ẹ̀ tí a bá ti ń sọ̀rọ̀ nípa mọ̀wázánà torú súnmọ́ kọjẹ́ sí pé mọ̀wázánà mọ̀wázánà ní padà máa sọ tí ní máa tú ní gbogbo gbà sí in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ so tí bá ti tú lẹ́ẹ̀kan yìí inṣáàlá wà tí bá ti ń sọ̀rọ̀ nípa mọ̀wázánà hmm, nínú ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé ìtumọ̀ tí mo ti sọ síwájú yìí ni mo gbà lérò ìjọba ní àlùmọ̀wázánà ó náà ni pé wọ́n gbé manhajù yìí kalẹ̀ wípé tí ẹ bá ti ń sọ̀rọ̀ nípa oníbídáà tẹ́ ń sọ aburú ẹ̀ tẹ́bà tí lè ń sàbúrò níbi dáa pé lágbájá ó ṣe báyìí lágbájá ó ṣe báyìí lágbájá ó ṣàìdá báyìí ó ṣàìdá báyìí ẹ sì máa fi dáadáa rẹ̀ náà tì lẹ́gbẹ̀ẹ́ ẹ máa sọ dáadáa rẹ̀ náà kùn ṣe dé sàbúrò nìkan ló fi gbogbo gbèsè ayé rẹ̀ ṣe ni ṣé kò ṣe dáadáa ni so ẹ ń ṣàbòsí fún nìyẹn tẹ́ẹ̀bá ti sọ dáadáa tọ́jà lọ́dọ̀ rẹ̀ náà fẹ́ pa burú ẹ̀ nìkan lẹ́ ń sọ àwọn ẹni jẹ́ káwọn èèyàn rí bí ìgbà wípé aburú nìkan ló fi gbogbo gbèsè ayé rẹ̀ ṣe nìyẹn kò kò ntọ́ dáa tó bá déédéé tí yóò wọnú làákàyè lómi pé ẹ̀hẹ́ ọ̀rọ̀ gidi ni wallahi ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú gbáà ni tó jìnà sí òdodo tó yẹ pé ó tako manhaj ahli sunnah wal jama'ah bàjẹ́ ẹ́ ó dẹ̀ tako ìlànà tọ́lọ́wọ́n bá ti tànàbí sallallahu alaihi wasallam ó tako ìlànà tọ́lọ́wọ́n bá ti tànàbí ẹ́ ká má fẹ̀mí balẹ̀ lórí ara wa wípé ọlọ́run bá lè kí pé ká má fẹ̀mí balẹ̀ pé a lè gbà kan jẹ́ àbí so <laughs> ọlọ́run bá lè kẹ́lá ò ní dáwà dára wa o àwọn sálàf tó yẹ kí wọ́n gbóná jù wá lọ nínú mà nínú ọ̀páyọ̀ ọlọ́run ọba àti ní ìsúnmọ́ àsìkò ànábì sallallahu alaihi wasallam so wọ́n máa ń gbé ẹ̀mí ara wọn sá fún ìgbọ́rọ̀ àwọn oníbí dáa kò yẹ báyìí nísìn pé o lè máa nímọ̀ láti fi dá ìrújú ìpadà tó bá fi lè gbé lọ bẹ́ẹ̀ so ó ṣeé ṣe kó jẹ́ pé ibẹ̀ yẹn tó bá ti gba ibẹ̀ yẹn wọlé sí ọ lára gbogbo ìyókù náà máa wọlé sí yẹn lára torí pé yorùbá ní tẹ́gbìn ńláńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké náà máa gorí ẹ̀ sọ báwọn onírúurú ṣe rí nìyẹn tó bá ti lè wín ní ọkàn rẹ nídìí kan gbogbo ìyókù náà máa sì kìnnì òun náà máa tẹ̀lé wọlé ọmọ àwọn náà máa kó rújújọ ọmọ kó manhajú tí ọ̀dájọ tó fi di oníbídà tán yányá kò yẹ bá ní sìn so ala kulli hal so ọ̀rọ̀ nípa almuwazana ni à ń bá lọ so bó ṣe rí ni mo ṣe ṣàlàyé yẹn pé n tó pèpè sí nìyẹn n tó ń wí nìyẹn so nínú àwọn ẹ̀rí tó máa ń lò láti fi kó ìrújú sí inú ọkàn àwọn èèyàn òun náà ni hadithu Hudhaifa ibn al-Yaman radiyallahu anhu hadith tó ti wà tí gbogbo wa ti mọ̀ tó ti gbajúmọ̀ yẹn náà ni so hadithu ma'rufu mutadawil hadithu tí ó gbajúmọ̀ tí ó káàkiri yẹn náà ni ilé tó wípé alimami Bukhari wọ́n gbà wá nínú kitabul fitan so bákan náà alimam muslim àwọn bàbá nínú kitabul imara babu wujubi babu wujubi mulazamati jama'ati muslimin babu wujubi mulazamati jama'ati muslimin so ibi tí àwọn ti gba hadithu wa táwọn ti gba táwọn ti gbé hadithu yẹn náà jáde nìyẹn nínú sahihu tiwọn hadithu yìí túmọ̀ sí pé muttafaqun ala sihhati bukhari àti muslim fẹnu kò lórí ìlàlàfíà rẹ̀ naam hadithu yẹn a mu'a hudhaifa hudhaifa ibn yaman رضي الله عنه وني كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر إنا كنا في جاهلية وشر فجاء فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر قال نعم قلت وعل بعد ذلك الشر من خير قال نعم وفيه دخن قلت وما دخنه قال قوم يهدون بغير هدي تعرف منهم وتنكر سو حديثي òun wọn mọ́ wá انو بيتي àwọn fẹ́ lò òun náà níbi tí wọ́n tí wọ́n sábà máa ń dúró sí yìí bó tiẹ̀ jẹ́ pé hadith yẹn gùn jù bá yẹn lọ so fún àǹfààní àwa tí a ń gbọ́ wa so ká gbìyànjú ká tú hadith náà fún wa. àfọwà Hudhayfa Hudhayfa ibn Yaman radiyallahu anhu ó ní àwọn èèyàn kana an-nasu yas'aluna rasulallahi sallallahu alayhi wa sallam anil khair ó ní àwọn èèyàn wọ́n máa wá máa béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa nípa dáadáa torí wọ́n fẹ́ máa ń tọ́jẹ́ iṣẹ́ dáadáa kí wọ́n máa ṣe kán lè máa ṣe wọ́n fẹ́ nímọ̀ nípa dáadáa kán lè máa ṣe àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ ànábì nípa dáadáa ṣàwọn gbé tó bá dẹ̀ béèrè lọ́wọ́ ànábì nípa dáadáa yìí rèé Hudhayfa náà gbọ́ ìdáhùn ànábì nígbà tí bá tọ́ wọn sọ́nà lórí dáadáa òun náà mọ dáadáa látara báyìí Hudhayfa náà mọ dáadáa wa kuntu as'aluhu 'ani sharri àmọ́ náà àǹfààní tèmi wọ́n máa ń sàwọn èèyàn ni wípé èmi rí pé dáadáa nìkan kọ́ yẹ ká mọ̀ èmi wọ́n máa ń béèrè nípa àìdáa lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ṣé báwọn yẹn ti ń béèrè dáadáa tí ànábì rẹ̀ ti ń ṣàlàyé so kò sí kò fẹ́ wá bùkátà sí kébì náà tún máa béèrè dáadáa mọ́ jẹ́mi béèrè ní táwọn yóò béèrè nípa rẹ̀ táwọn yẹn sì tó sì gbọdọ̀ táwọn burú àti pé kí ni ìdájọ́ ìsìláàmù nípa àwọn nǹkan yẹn kó lè bá sá fún kó lè bá jìnnà sí i torí pé ẹni tí ò bá ma aburú tó rẹ́ pé dáadáa nìkan lọ́mọ̀ yóò máa ṣe aburú náà yóò rò pé dáadáa lòun ṣe ni ẹ́ láwọn olùmọ́sọ wípé ìkánà olùmọ́sọ pé ní alimtu sharra la li sharri walakin li tawaqqihi wa man lam ya'rif al-khayra min ash-sharri yaqa'u fihi ó lóun ma aburú kẹsí pé típò fẹ́ saburú àmọ́ torí kóun lè sọ́ra fún ni torí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀ yàtọ̀ láàrin aburú àti dáadáa tí ò ma aburú yàtọ̀ sí dáadáa yóò ma saburú yóò rò pé dáadáa lòun ṣe eléyìí ni àgbọ́yé ńláńlá àti àti ìmọ̀ ńláńlá tí ń bẹ fún Hudhayfah ibn al-Yaman wípé òun rí wípé kó máa bèèrè nǹkan nígbà táwọn tí ń bèèrè dáadáa yẹn òun wá máa ń bèèrè aburú torí tó bá ń bèèrè aburú yẹn wọ́n mọ̀ àwọn tí ń bèèrè dáadáa náà máa burú òun ti sàǹfààní lára wọn òun náà kẹ́kẹ́ sàǹfààní nínú bèèrè tó náà ń bèèrè. makhofatan an yudrikani Hudhayfah ní intọ́fà tóun fi máa ń bèèrè aburú ni pé òun bèèrè rẹ̀ nítorí pé òun bẹ̀rù kaburú yẹn mọ́ bàbá wọn tó ń bá máa wò lè sá fún fàkúrtù ya rasulallah olóhun wá sọ pé ìrẹ̀ òjísí ọlọ́run bá inna kunna fi jahiliyatin wa sharr dájúdájú àwa nínú ipò jahiliya nínú aburú la wà tẹ́lẹ̀ táà dá nǹkan kan mà àdọ́lọ́run bá mà aburú pátápátá ọlọ́run bá lè kíra wá mú orí yìí yẹn pé ìsìláàmù yìí tíra nẹ́bì mú wá fún wa yìí ọlọ́run bá mú wá fún wa ọlọ́run bá ló mú wá fún wa pẹ̀lú dídé ìyá nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run bá mú orí wá fún wa hmm? fahal ba'da hadha al-khayri min sharrin ǹjẹ́ lẹ́yìn orí yìí sí aburú tó ń bẹbí ǹjẹ́ lẹ́yìn orí alhamdulillah pé ọlọ́run ti ní ká mú orí báyìí lẹ́yìn ta wà ní olóhùn wá sọ pé dà nẹ́bì wà albáàdà zálika ṣarri min khoyir ó ní ṣe lẹ́yìn aburú tí o ní ń bẹ̀yẹn lẹ́yìn orí yìí náà ṣe orí mìíràn tún bẹ lẹ́yìn rẹ̀ náà tí ó tún wá kọl anẹ́bì ní náà bẹ́ẹ̀ ni wà fi hì dákọ̀nù anẹ́bì ní ṣùgbọ́n orí wọn ní jẹ́ orí tán pátápátá aburú ó wà ní orí yẹn ìdọ̀tí dákọ̀n ìdọ̀tí ó wà nínú kíni àìmágaraga impurity yóò wà nínú oore náà wà fi hì dákọ̀nù qultu wa ma dákọ̀nù ó ní wá bí anábì léèrè pé kí ni ó jẹ́ dákọ̀nù ẹ̀ kí ni ó jẹ́ impurity tó wà ń bẹ̀ kí ni ó jẹ́ àìmọ́garaga tí ó wà nínú oore tó ń sọ yìí anábì sallallahu alaihi wasallam qal anábì wá sọ pé qawmun yahduna bi ghairi hadyi anábì ní burú tí ó wà ń náà ni àwọn ìjọ kan àwọn ìjọ kan ni ó jẹ́ aláburú ń gbà yẹn aburú tí wọ́n bẹ́ẹ̀ ni bíbí àwọn ìjọ kan yahduna bi ghairi hadi tí wọ́n máa mana tí wọ́n láwọn ń tẹ̀lé mana tó yàtọ̀ fún ìmọ̀nà ní anabi sallallahu alaihi wasallam sẹ́yìn náà ti rí báyìí gbogbo ẹnikẹ́ni tí máa ń tẹ̀lé ìmọ̀nà míì tó yàtọ̀ fún ìmọ̀nà anabi sallallahu alaihi wasallam ọjọ́ ìsìláàmù ní fi ìmọ̀nà yẹn nínú oore tí ń bẹ lásìkò yẹn nínú oore ká máa tẹ̀lé mọ̀nà nábì aburú lòun jẹ́ ń bẹ̀ torí pé òun tẹ̀lé ìmọ̀nà mi tó yàtọ̀ fún mọ̀nà nábì sallallahu alaihi wasallam ta'rifu minhum wa tunkir. ànábì ní wàá mọ̀ wàá rí dáadáa lára nínú àwọn ìjọ yìí wàá rí dáadáa nínú lásìkò yìí wa tunkir wàá sì rí aburú tó máa takò lásìkò yẹn náà. so àyí tó fẹ́ ló ń bí ní pé wọ́n lànàbí sallallahu alaihi wasallam afbatal khairiyya ànàbí fi oore ó fi rinlẹ̀ fún apá kan àwọn ìjọ hmm? ọlọ́ ànàbí fi rinlẹ̀ yí pé oore ọmọ sí kíni oore ọmọ wà nínú ìjọ náà ṣe ẹ̀yìn náà ti rí nínú parí hadith yìí tí òzèfà béèrè wípé ṣé lẹ́yìn aburú yẹn ṣé oore ọwà ànàbí ní oore ọwà ṣùgbọ́n aburú ọwà nínú oore yẹn tòun mi pé ànàbí fi oore rinlẹ̀ fún ìjọ yẹn pé oore ọwà lára wọn ẹ́ tó ń ti wípé oore wà lára wọn yẹn ànábì fòrè yìnlẹ̀ fún wọn yẹn tó ń ti bẹ́ẹ̀ aburú sì ń bẹ láàrin wọn náà kò yẹ báyìí nísìnyí so yìí ló túmọ̀ sí pé muwazana lànàbì fi bá wọn lò yẹn ànábì òròyìn wọn pẹ̀lú aburú lásán ànábì sọ fún wọn yìí pé oore ń bẹ lára wọn náà oore ń bẹ nínú àlùmọ̀ yẹn náà so yìí làwọn náà sọ fún yín pé tí oore bá ń bẹ ń bi nǹkan ẹ má máa sọ bí gbà wípé aburú nìkan ni ń bẹ nínú nǹkan kò kan bẹ̀ máa ṣe bá ànábì náà rèé bá ṣe máa sọ nìyẹn o ṣe bá nẹ́bí náà ní ẹ́ ìjọ tó jẹ́ sí pé oore ń bẹ lára wọn aburú ń bẹ lára wọn ànábì ọ̀kan sọ aburú tí ń bẹ lára wọn nìkan ànábì fi oore rinlẹ̀ fún wọn bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ oore tí ń bẹ lára wọn nìkan ànábì tó fi kíni ó tún fi aburú rinlẹ̀ pé ń bẹ nínú ìjọ yẹn náà tó yí nínú pé ní mo wá zánà méjèèjì lẹ́mọ̀ sọ ẹgẹ́ bí sẹ́pà nẹ́bí sallallahu alaihi wasallam náà sọ méjèèjì dákun tó bá jẹ́ pé ìwọ náà ń sìn tó bá jẹ́ pé ó bá gbérú ìrújú ìkojú rẹ̀ bóòlù sí ní gbèjẹ tó ní máa dún hmm, hmm, ah, masha Allah tó ní máa rò gidi ni wọ́n ń sọ àwọn tí ó sì sọrú ọ̀rọ̀ yìí wọ́n nímọ̀ o ìmọ̀ ni wọ́n fi gbé kalẹ̀ o kódà wọ́n jálùbọ́sà sí wọ́n fàtà sí wọ́n pọn fún ọ dáadáa wọ́n rí máa fi ṣe tẹ̀rùwéjù ẹ̀ ẹni pé wọ́n so ẹwu bí ọ̀rọ̀ yẹn bí ó ṣe rí nìyẹn so wípé ẹ̀rí pa nẹ́bí sallallahu alaihi wasallam ó fi orin rinlẹ̀ tó ń ti wípé aburú ń bẹ ní àsìkò yẹn aburú ń bẹ ní ìgbà yẹn so orin náà sì ń bẹ ń bẹ ànábì ṣe kí ni ànábì ó fi méjèèjì rinlẹ̀ kọ̀ọ̀kan sọ abala kan kọ́ gbàgbé abala kejì so wọ́n lélẹ́yìí jẹ́ ẹ̀rí fún muwazana. naam ṣe rí hadithu yìí insha Allah ta'ala tàbá fẹ́ gbàgbọ́ yìí rẹ̀ máa mú hadithu yẹn wá ní odidi látòkè délẹ̀ ẹ́ ní dáàmọ́ sí ibi tí àwọn fẹ́ lò yẹn torí pé ibi táwọn fẹ́ lò ní ibi tí mo gé e ma sí ibi tán tí wọ́n fẹ́ yọ ń bẹ̀ náà so àwọn wa mú hadith yẹn tán tó rá hadith yẹn kò kò parí síbi tí hadó sí hadith yẹn ó gùn lọ sílẹ̀ bẹ́ẹ̀ a mú hadith yẹn tán pátápátá a wà mú kí ni àlàyé àwọn ulama kí ni sharhul ulama lórí hadithu yìí lẹ́yìn náà a wá bẹ̀rẹ̀ munaqasha a bẹ̀rẹ̀ sí máa bá wọn ṣe ìgbọ́rọ̀ yẹ̀wò lórí hadithu náà ibadallah alákọ̀ọ́kọ́ hadithu yìí ìgbẹ́ ìyókù ẹ̀ o ni wípé ìgbà tí Ànábì sallallahu alaihi sọ̀rọ̀ yìí ànábì ṣé lẹ́yìn oore tó wí pé aburú wà nú ẹ̀ yìí aburú mi tún padà ń bọ̀ lẹ́yìn rẹ̀ qal na'am ànábì ní bẹ́ẹ̀ ni ànábì ní du'atun ala abwabi jahannam ànábì ní aburú tá ń wí yìí àwọn aburú tá wí ni àwọn olùpèpè kan tó yẹ pé ẹnu ọ̀nà náà ni wọ́n wà ṣùgbọ́n ẹ̀yin ò ní rí wọn pípẹ́ ẹnu ọ̀nà náà ni wọ́n wà kò yẹ báyìí nítorí pé ẹ̀ ní rí iná ní iwájú wọn ẹ̀ sì rí lẹ́yìn wọn kò yẹ báyìí nísìnyí so ẹnu ọ̀nà náà dẹ̀ wà nítorí pé ibi tó ń pèpè sí inú nǹkan tí ó mú èèyàn wọnú náà ni so nígbà pé wọ́n wà lẹ́nu ọ̀nà náà tó wá ń pè yín pé ẹ wá wọ́n náà pẹ̀lú àwọn iṣẹ́ tẹ́ ṣe tẹ́ fi wọ́n náà man ajabahum ilayha qadhafuhu fiha gbogbo ẹnikẹ́ni tó bá dá wọn lóhùn pèpè wọn tí wọ́n ń pè yìí wọ́n jù sínú náà ni wọ́n jù sínú náà ni qultu ya Rasulallah wọ́n bèèrè pé rẹ̀ jù sí ọlọ́run ọba sifhum lana anábì ìròyìn wọn fún wa jáàmà wọn jáàmà bí wọ́n ti rí so tó fi jẹ́ pé tán bá dé a lè máa bá ṣe sá fún wọn qal anábì ní hum min jildatina anábì ní àwọn táwọn wí nínú ara wa náà ni wọ́n o ẹ́ ẹran ara kan náà jọ ni wa ara wa náà ni wọ́n wà ẹ́ awọ ara wa náà ni wọ́n wa yatakallamuna bi alsinatina kódà àwọn àwọn ànábì wọ́n fi sọ̀rọ̀ yẹn ni pé hadithu náà wọ́n máa kóòtù aya Qur'ani náà làwọn náà máa kóòtù kódà ó ṣe é ṣe kọjẹ́ pé lárúbáwá gan ní wọ́n fi sọ̀rọ̀ kódà ó lè jẹ́ kí wọ́n mọ̀ ti fò tẹ̀lọ lárúbáwá tó wọ́n fẹ́ fàyà mo sọ pé ìmọ̀ ni wọ́n fi bá yín sọ̀rọ̀ sọ ànábì sallallahu alaihi wasallam sọ pé olùpẹ̀pẹ̀ sínú náà ni wọ́n pé yẹn báyìí dá wọn lóhùn wallahi wó jù sínú náà ni ànábì ni wọ́n yatakallamuna bi alsinatina ahọ́n wa ni wọ́n fi sọ̀rọ̀ qultu fama ta'muruni in adrakani dhalik Hudhayfa wá bèèrè lọ́wọ́ ànábì pé ànábì kí wá lọ fẹ́ pa mí láṣẹ pé kí n ṣe nígbà tí àsìkò yìí bá bá mi قال أنا بزقي تلزم تلزم جماعة المسلمين وإمامهم أنا بني دونما جماعة مسلمي أتي إمامهم حديث يي àwọn ẹlẹ́gbẹ́ máa ń lo gan. hadithu yìí dẹ̀ ni dalilu na alihim lalahum ẹ̀rí lé wọn lórí ni kìí ṣe ẹ̀rí tí ó ń gbé wọn lẹ́sẹ̀ jama'atul muslimin tàwa mi báyìí kìí ṣe hizbu kìí ṣe àwọn ẹgbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ń dálẹ̀ yẹn tó bá yí pé kádírí má jẹ́ máa mùsùlùmí àti ìmáàmù wọn tó bá yí pé hadith yìí ni jẹ̀lúlù yìí ni a wá béèrè wípé inú gbogbo àwọn ẹgbẹ́ tá a dálẹ̀ yìí ewu ni jẹ́máà mùsùlùmí bẹ́ẹ̀ ewu ni ṣe jẹ́máà mùsùlùmí ṣé tàdọ́mùnù ni jẹ́máà mùsùlùmí ni ká mọ̀ pé jẹ́máà TMC jẹ́máà kẹfẹ́rí ni a jẹ́ pé gbogbo wa tàdọ́mùnù lókùtà máa ṣe nìyẹn a sì lọ dún ní má àmì ìwù tàdọ́mùnù a jẹ́ pé jama TMC yóò máa jẹ́ kíni jama kèfèrí àmírù wọ́n sì máa jẹ́ kíni àmírù kèfèrí ẹ́ tó ẹ̀wì jáde bẹ́ẹ̀ kí àwọn tọ̀hún hẹ́yìn lápá tó bá sì jẹ́ pé TMC náà ni jama mùsùlùmí ni àti àmírù wọn ẹ́ lálọ́ dìmọ́ ni a jẹ́ pé ká mọ̀ pé tàdọ́múnù tààwúnù so umma àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ pátápátá yòókù náà yányán táyì onímọ̀ àgbàgbé àti wọn dákọ̀ wọn lẹ́yọ̀kọ̀ kan gbogbo yín náà ti mọ̀ wọ́n bí àwọn mss ní kankan wọ́n pọ̀ lọ jáǹtì rẹ̀ bẹ́ẹ̀ tó páwọn ni jama mùsùlùmí wáyé pé tmc ni jama mùsùlùmí ni tí ó ní ìdíká dìrọ̀ mọ́ ni àti ìmáàmù wọn ni káàmà fi gba àwọn yòókù jama kèfèrí ni wọ́n ẹ́ so ẹ rí i pé jama'atul muslimin òun náà ni gbogbo mùsùlùmí lápapọ̀ jama kan tánàbí sallallahu alaihi wasallam tó fi wálẹ̀ lé lórí òun náà ni jama'atu ahli sunnah wal jama'a ló fi jẹ́ pé ànábì sallallahu ó pè wọ́n ní ó ní man kana ala mithli ma ana alayhi al-yawm wa ashabi ẹni tó bá dún ní mẹ́rù nǹkan báwọn ẹ́ o ní jama'ati muslimin insha Allah ta'ala ó súnmọ́ kí n padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a máa ń ṣàlàyé nípa àwọn ikhwanul muslimun àwọn ẹlẹ́gbẹ́ ẹ́ àwọn ẹgbẹ́ burúkú tó wà ní Islam ó ṣe é ṣe kí n padà ṣàlàyé kí ni jama'ati Hmm? so ẹ̀rí wàláhì wàláhì in tó túmọ̀ sí in tó ń sọ fún wa ni pé ká má yapa olórí ká wà pẹ̀lú ìmáàmù tó tó kó gbogbo àwọn jọ lápapọ̀ ìmáàmù kan tí gbogbo àwọn mùsùlùmí wà lábẹ́ àṣẹ rẹ̀ ẹ́ so eléyìí tẹ́yìn ń dálẹ̀ yẹn jama'atun minal muslimin ni kìí ṣe jama'atun muslimin ẹgbẹ́ kan nínú àwọn mùsùlùmí ni kìí ṣe ẹgbẹ́ mùsùlùmí tó kó gbogbo mùsùlùmí jọ lápapọ̀ tó bá ti jẹ́ pé títí mo ti sọ fún yín pé tó bá jẹ́ pé ẹgbẹ́ yín ló kó gbòǹdù mùsùlùmí jẹ lápapọ̀ a jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ yòókù ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹgbẹ́ kèfèrí ni wọ́n báyìí nísìnyí so hadith dẹ̀ ti wà pé ìdàbúyà alkhalifatain ìdàbúyà alkhalifatani faktulu al-akhira minhuma ìdàbúyà alkhalifatani faktulu al-akhira minhuma tó bá ti jẹ́ tó bá ti ń ṣe bí àfún khalifa méjì àbí ìrù méjì <laughs> eléyìí tó bá ṣe bí àfún gbẹ̀yìn yẹn pípa ní ọ̀jẹ̀ o kò yé báyìí nísìnyí tó bá jẹ́ pé títí ẹ tàbí ọmú nílẹ́fẹ́ ká ṣe déyà fún ẹ̀yà ayé ká mọ̀ ìdájọ́ àwọn amẹ́rù tó kù kò báyìí nísìnyí kìí ṣe bí báyìí ni mo ti fẹ́ yanjú ẹ̀ mọ́ kan sáré yà ni hmm? inshallah ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí kí ni ta náà pè ní jama'atul muslimin àti lafzu jama'a àbò náà ṣe ń lò fi sọ́dọ̀ awal láti ìgbà àkọ́kọ́ islam bó náà ṣe ń lò lafzu jama'a àti bí báwo náà ṣe ń lò nísìn kò yẹ báyìí pẹ̀lú gan-an ọba <laughs> ọ̀rọ̀ kan nìyẹn lọ́tọ̀ kí n má fi gba àsìkò wa sẹ́kún mo ní inshallah àfẹ́mọ́ gbà wá lásìkò rárára so anabi sallallahu alaihi wasallam sọ wípé dún ní mẹ́jẹ̀má mùsùlùmí àti ìmáàmù wọn mẹ́yà wọn dúó pẹ̀lú wọn mẹ́yà pa mẹ́yà lẹ́yìn wọn qultu olówó pé fa in lam yakun lahum jama'atun wala ìmáàmù tí ò bá ti wá lè sí jẹ̀má kan fún wọn tí ò sì sí ìmáàmù kan fún wọn tí ò sí jama kan tó kó gbogbo mùsùlùmí pọ̀ àti máàmù kan tí wọ́n wà lábẹ́ rẹ̀ kí ló ń ṣe ń gbà yẹn ẹ máa wo fa'in lam yakun lahum jama'atun wala imamu tí wọ́n bá ní jama kan tó sì kíni tí wọ́n wà lábẹ́ umbrella rẹ̀ ẹ́ tán wà lábẹ́ agbòrún rẹ̀ tí ó sì sí ìmáàmù kan fún wọn kí ni kí n ṣe kọ́ọ̀l anẹ́bìsọ pé fa'tazil tilkal firqa kullaha gbogbo àwọn ẹgbẹ́ burúkú àwọn ẹgbẹ́ tààkà yìí tí wọ́n mọ̀ dálẹ̀ ń gbà wọn yẹra fún gbogbo wọn má bá kankan ṣe nù wọn má bá kankan ṣe tá ń pè yín sí nìyẹn ẹ yẹra fáwọn ẹlẹ́gbẹ́ yìí àwọn ẹlẹ́gbẹ́ tán bẹ́ẹ̀ máa lò yín ní instrument yìí ẹ yẹra fún wọn walau an ta'udda bi asli shajara ànábì ní kódà kọjẹ́ sí pé ọlọ díímọ̀ ìpìlẹ̀ igi kan ni yẹni pé ibi tó isolate ara ẹ̀dẹ́ kìnáyà nìyẹn tó fi jẹ́ pé kódà bọ́yọ́ lọ díímọ̀ sàlẹ̀ igi kan ni hatta yudrika al-mautu wa anta ala dhalik títí tí kò fi wá pa ọ́ síbẹ̀ tó wà ní irú condition nìyẹn kódà ó lóore fún ọ lásìkò ni so hadith yìí níparí nìyẹn insha allahu ta'ala níwà mú àwọn kíni ṣùrú kíni àlàyé àwọn olùmọ̀wá nípa hadith ní lẹ́yìn rẹ̀ ma wá sàlàyé àwọn rudud tó wà àwọn ìdá ìṣẹ̀padà tó wà nínú hadith fún gbogbo àwọn tó bá ń lò fún muwazana nam ẹni ká fọ́lọ̀ wo ṣẹ́ṣù bàtán sàlàyé hadith yìí tabalawo àlàyé wọn nínú Fathul Bari sultan fi sharhu Sahih Bukhari wọ́n ní qawluhu fi jahiliyatin wa sharr gbólóhùn tí Hudhayfa sọ pé a wà nínú jahiliya tẹ́lẹ̀ àti aburú wọ́n ní kí ni Hudhayfa gbà lérò wọ́n ní yushiru ila ma kana qabla islam min kufri wọ́n ní nǹkan tó ń tọ́ka sí òun náà ni àwọn àsìkò kan tí àwọn èèyàn ti sẹ̀mí nínú ẹ̀ islam tó yẹ kí wọ́n ń nínú kúfùrù ni nínú kúfùrù tó ti sẹ̀mí tẹ́lẹ̀ síwájú kí islam tó dé òun ló gbà lérò bákan náà a wàkọ́tìlì ba'dihim mba tó jẹ́ pé lásìkò yìí ní ìbínú aburú tó wà ń ńgbà yẹn inú jahiliya tán wà nú ẹ̀ngbà yẹn àtàburú tí ń ńgbà yẹn ni pé wọ́n máa para wọn wọ́n máa para wọn nígbà tẹ́ bá lọ jahiliya asiru jahiliya ìpara ẹni lọ́nà ìtọ́ pọ̀ gan nígbà yẹn tó àgẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ ní àsìkò wa yìí náà kọ́nà bàbá ìkẹ́lẹ́ kọ́dà kí ó sànà wa bó jẹ́ pé àṣì ní asiru jahiliya báyìí ṣùgbọ́n àwọn aburú náà ń ṣẹlẹ̀ láwùjọ wa kọ́nà bá kí ó dáhùn kó sànà wa láwùjọ kí ó bá wa tún àwùjọ yìí ṣe. bákan náà wà náà bí ba'dihim ba'da tí apá kan wọn tí yóò máa gba gbákejì ní tipátipá ní tàbùsí tí ó máa lo agbára láti kan pàdé ara wọn lọ́nà kan jara wọn lólè kálágbára kó fagídí gba dúkìá ọ̀lẹ ń ṣẹlẹ̀ lásìkò yẹn gbogbo àwọn aburú yìí òun ló ti ń bẹ síwájú ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ìtìyáni fawahish gbogbo àwọn à ń ṣe bàjẹ́ bíi zina gbogbo àwọn nǹkan báwọn pọ̀ lásìkò yẹn gan pọ̀ lásìkò yẹn gan òun ni Hudhayfa ń tọ́ka sí pẹ̀lú jahiliya ti shar qawluhu gbọ́dọ̀ rẹ̀ tó ọlọ́run bá lékẹ́ wá mú rí wá bá wa yáàní ìtọ́gbà lérò náà ni al'imana yáàní al'imana wal'amna wa salah alhal wa shinab alfawahish ìgbàgbọ́ yìí tọ́lọ́run bá lékẹ́ mú wá bá wa yìí oore ni ìfọ̀kànbalẹ̀ tá ní ìta àpara wa mọ́ yìí ẹ́ oore ni salahul al salahul hal bí hàlù wá ti dáa yìí títí sí wá dáa yìí ẹ́ bákan náà ta jìnà sí fawahish a jìnà sí gbogbo àwọn àbàjẹ́ àwọn ọ̀wà ẹ̀ṣẹ̀ hmm, bí ọtí bí zina bí gbogbo ìta jìnà sí ní orí tọ́nà bá lékelá mọ́ bá wa gbólò rẹ̀ tó wá sọ pé fa'al ba'da hadha al-khayri min shar ṣe lẹ́yìn orí yìí ṣe aburú tó ń bọ̀ wá qal anábìsọ pé náà bẹ́ẹ̀ ni fal-muradu bi sharri ó ní tọ́gbà lérò pẹ̀lú pèsè lẹ́yìn oore yìí sáburú ń bọ̀ wá ẹ̀rí wípé látàsìkò ànábì sallallahu alaihi wasallam oore ni àsìkò khilafa eh, abubakar oore ni àsìkò khilafa mo sì ń bọ̀ wá sàlàyé lórí àwọn nǹkan yẹn inshallah ta'ala àsìkò khilafa umar náà oore ni tí tó fi di àsìkò khilafa usman náà oore ni kó tó di gbàtọ́ pa usman gbàtọ́ pa usman tán ni fitna bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ nínú islam ni fitna bẹ̀rẹ̀ so òun ló ń so gbogbo orin títí ń tó àwòrán ni kó tó wá di ṣẹ́rù tó wá gbà lérò ni fitna tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́pà Usman tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó tún padà àwọn tó padà ń ṣẹlẹ̀ wa ma yatarattabu ala dhalika min uqubati min uqubati al-akhirah àti gbogbo àwọn ìyà tí ó padà máa jẹ àwọn èèyàn àti gbogbo àìmọ́ ń bẹ nínú ẹ̀ wa huwa àwọn ní òun náà ni alhiq ìdínú ara ẹni wàkílà àdáhọl so wọ́n sọ pé àwọn mẹ́yìn sọ náà olùmọ̀ pé dáhọl ni kí náà ń pè ní àdáhọl so òun náà ni kọjẹ́ sí wípé kò sí kílẹ̀ ń pè eh, bí àìnífọ̀kànbalẹ̀ náà lú bí ìparẹ́ ní bí gbogbo orú sírísí àwọn nǹkan bẹ́yẹn òun ni wọ́n gbà lérò pẹ̀lú dahol kò yẹ báyìí sọ pé tí wọ́n gbà lérò pẹ̀lú dahonu tí yóò wà nínú orin yẹn kò yẹ báyìí sí bí àwọn ìfìtì alert bí àwọn à ń pààyàn káàkiri à ń ju bọ́ǹbù à ń ṣe gbogbo àwọn nǹkan báwọn à ń pa àwọn èèyàn à ń ju bọ́ǹbù nísinsìnyí lọ́ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà òun náà bí à ń dìde sí rẹ ni bí àwọn ìjọ kan sí kejì gbogbo ẹ̀ mọ́ra wọn báyẹn à ń para yẹn à ń para ẹni so ó ní àdáhọ́lù yẹn naam ilé yìí báyìí láwọn tó jẹ́ pé yọ́ máa fa àìnífọ̀kànbalẹ̀ nínú ìlú so wọ́n ní òun náà ni dakhon tí yóò wà nínú orin náà òun ni impurity tí yóò wà nínú orin wa qila fasadul qalb wọ́n láwọn kan sọ wípé bíbàjẹ́ ẹ̀mí ni bíbàjẹ́ ọkàn ni so àwọn ni wà ma'na thalathati mutaqaribun ṣùgbọ́n yìí tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ẹ̀rí kò súnmọ́ra wọn wọ́n ní yushiru ila anna al-khayra alladhi yaji'u ba'da ash-sharri la yakunu khayran khalisan wọ́n ní ó ń tọ́ka sí wípé oore tí ó padà wá lẹ́yìn aburú tí wọ́n ní yóò wá yẹn oore yẹn ò ní jẹ́ oore tí ó mọ́kangá balfihi kadirun àìmọ́ wà ń bẹ̀ yẹn pé àìmọ́ wà ń bẹ̀ so qala Iyad wọ́n ní Iyad sọ wípé almuradu bi sharri al-awwal wọ́n ní ìtọ́gbà lérò pẹ̀lú aburú alákọ̀ọ́kọ́ ìtọ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni alfitanu lẹ́tì waqa'at ba'da Uthman òun náà ni wàlmọ̀rọ́dù bí kọ́ìlì lẹ́bí bá ẹ̀dẹ̀hù wọ́n ní orí tí wọ́n ní tán àgbà lérò pẹ̀lú orí tí ó wà lẹ́yìn dáadáa orí tí ó wà lẹ́yìn aburú yẹn ma wá fàáfi khilafati Umar ibn Abdulaziz wọ́n ní náà ni in tó ṣẹlẹ̀ orí tí a padà rí ní lásìkò ìjọba Umar ibn Abdulaziz wàlmọ̀rọ́dù bí lẹ́bí na ta'rifu minhum wa tunkir wọ́n ní tán gbà lérò pẹ̀lú àwọn tí ó mọ̀ dáadáa nínú wọn tó sì máa burú nù wọn onáni àdùmọ̀rọ̀ ba'dahu àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lẹ́yìn Umar ibn Abdul Aziz fàkánà fihi man yatamassaku bi sunnah wal 'adl wọ́n bẹ́nu wọn nínú àwọn umarọ́ tí ó padà wá lẹ́yìn Umar ibn Abdul Aziz yìí àwọn tí ó máa dì tí ó gba súnnà mú tó sì máa ṣe dédé pẹ̀lú ìjọba wọn wà fihi aburú tí ó ma sàbò sí ilé àwọn èèyàn lórí qala al-hafiz al-hafiz ibn hajar tó wá sọ pé qultu wal-ladhi yadhharu li wọ́n láwọn sọ pé ilé tó hàn sáwọn anna al-murada bi sharri al-awwal wípé n tán gbà lérò pẹ̀lú aburú alákọ̀ọ́kọ́ yẹn ma ashara ilayhi min al-fitan al-ula òun náà nìkan tí wọ́n tọ́ka sí yẹn ní fitina alákọ̀ọ́kọ́ ẹ́ ẹ́ tó ṣẹlẹ̀ yẹn wàbí khayri ma waqa'a min al-ijtima'i ali wa mu'awiya wọ́n ní in gbà lérò pẹ̀lú oore òun náà ni àkójọpọ̀ ìgbọ́ra ẹni yé àkójọpọ̀ tó padà ṣẹlẹ̀ láàrin Umar àti Muawiya kò yí bá nísìn so àmọ́ Umar àti Muawiya ni wọ́n dákọ́ mí báyìí bó ṣe wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n ilé tó wà sọ̀wábù ni pé ijtima' ẹ̀ tó wáyé láàrin al-Hasan àti Muawiya radiyallahu anhuma torí láàrin wọn ni ijtima' ó padà ti ṣẹlẹ̀ ẹni pé al ó padà sí kíni ó padà tanazala fún kíni fún Muawiya ìṣtìmáwò padà ṣẹlẹ̀ ẹgẹ́ bí hadith annabi sallallahu alaihi wasallam ti sọ nípa alhassanu tẹ́lẹ̀tẹ́lẹ̀ táà ní padà máa ṣàlàyé yẹn inshallah kìí ṣe bí ìní a ti fẹ́ so a wàbí dakhon wọ́n impurity wọ́n gbà lérò pẹ̀lú ẹni tó gbà lérò bí ma kana fi wọ́n ní òun náà ní tó ṣẹlẹ̀ ní àsìkò àwọn méjèèjì látọ̀dọ̀ àwọn apá kan àwọn aláṣẹ ka ziyad bil iraq gẹ́gẹ́ bí ziyad tó wà ní iraq wa khilaf man khalafa alayhi min al-khawarij àti ìyapa àwọn tó yapa lé lórí náà àwọn khawarij wa bid du'ati ala abwabi jahannam wọ́n ní tán lérò pẹ̀lú àwọn tí ń pèpè sí ojú ọ̀nà à jahannam man qama fi talabil mulk min al-khawarij wa ghayrihim òun náà ni àwọn tí wọ́n dìde pé àwọn fẹ́ gba ìjọba nínú àwọn khawarij àti àwọn mímí tí ó tún yàtọ̀ sí wọn wa ila dhalika al-isharatu bi qawlihi wọ́n ní eléyìí báyìí ni ìtọ́ka pẹ̀lú gbólóhùn rẹ̀ ń lọ bá wípé izam jama'at al-muslimina wa imamahum dúnímá jama'a musulmi àti imamu wọn ya'ni yẹni pé dúnímá jama'a musulmi tán wà lábẹ́ imamu aláṣẹ́bù musulmi ẹyọ kan kẹlẹ̀ wọn pé ẹ̀yìn náà ti rí báyìí sí kéèkéè sí jama'a yẹn náà wí so pé àwọn tí wọ́n jáde lé olórí lórí lásìkò yẹn olórí gbogbo mùsùlùmí àti jama tí wọ́n wà lábẹ́ rẹ̀ tán wà lábẹ́ tí wọ́n wá jáde lórí ìtàn jáde kó lábẹ́ wọn yàtọ̀ fáwọn kọ̀wárì tán jáde bẹ́yìn náà sí ń jáde kó lábẹ́ tán à olórí yẹn lẹ́yìn ẹlẹ́gbẹ́ tán wí yẹn ẹ́n so àwọn náà ń bá rí pẹ̀lú jama àti mùsùlùmí àti ìmáàmù wọn yá ni wà lẹ́wù jáàrọ̀ wọn lànà bí gbà lérò wọn tálẹ́ gbà lérò pé kódà kan ikọ́ ń sàbò sí gan ẹ́n wọ́n yíwọ́ bí ṣòdálíka riwaya tu abil aswad wọ́n ní ilé tí ó mọ̀ sàlàyé lè dára tí ó yẹ kó clear sí ọ tó rà mọ́ fi hadith túmọ̀ ara wọn ni òun náà ni ẹgbà wa abul aswad tó sọ pé wà láwù bọ́rọ̀ ma zahara kódà kọjá pé lórí ń sàbòsí débi wípé ó ń lù ọ nílùú ẹrú ọ̀nà ọ lẹ́yìn tẹ̀wé tó bá níyàn náyàn lẹ́yìn ìṣùkì ni pé <laughs> ó yẹpẹrẹ rẹ débi wípé kódà nígbà tí ń lù ọ tí ń tẹ ọ lẹ́yìn bá fún ìmọ̀ lù ọ fún àǹfààní ara ìtàn yìí tó ń nà tán ìjọba ò fún ọ lẹ́tọ̀ọ́ tó kí ọ lọ́wọ́ ìjọba wọ́n tó wá ń gba dúkìá ti ẹ̀ ilé ìtawọ̀ yarí sípá wọ́n protest yẹn àwọn sì demonstration yẹn láti demonstration yẹn ẹ́ ni ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ ní sùúrù mùsùlùmí ò kí ń protest mùsùlùmí ò kí ń ṣe demonstration ilé ìtọ́ ń kó yín káàkiri kẹ́ mọ́ ṣe demonstration tó wọ vẹ́sì ẹ́ punish the whole cabal not the masses ẹ́ táwọn TMC ń ṣe káàkiri káàkiri àti ilé ìtọ́ tó against Saudi Arabia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yí bá ní sin so eléyìí báyẹ̀ ẹ̀lẹ́ rí lọ́dọ̀ àwọn tó wà lójú ọ̀nà sàlàfíyà láíláí ọ̀dọ̀ àwọn tó wà lójú ọ̀nà hezbíyà lẹ́ti máa rí so ọ̀rọ̀ ń bọ̀ lórí bá ṣe ń bá wọn umarọ́ wùlò tí ẹ fi mọ àwọn al-ikhwaniyun tí wọ́n wà láwùjọ wà káàna so mo ṣe ń bọ̀ wà lórí insha Allah wọ́n wà káàna mithlu dhalika kathiran fi imarati al-Hajjaj wọ́n lérò eléyìí báyìí dẹ̀ ní irú àbòsíta wí ó pọ̀ gan lásìkò ìjọba so ta ní sọ̀rọ̀ so ẹ rí wípé àfáwà kílẹ̀ ń pè ní o àfáwà ibn hajar al-asqalani rahimahullahu ta'ala nínú fathul bari mọ́lẹ́tìrí naam so lẹ́yìn tí mo ti ṣàlàyé <laughs> àlàyé àwọn olùmọ̀ ṣẹ́hù àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n wá fún yín ní mọ̀nàkọ́ṣà yẹn ni pé ẹ̀rí wọn ìrújú tó fẹ́ lò ẹ jẹ́ kọ́ṣà rẹ̀ báyìí so alákọ̀ọ́kọ́ ni pé tẹ́ wo hadithu yìí dáadáa ibadallah ẹ̀rí wípé àwọn ẹ̀húdù márùn lọ́wọ́ ń bẹ àwọn àsìkò márùn ní anẹ́bí sallallahu alaihi wasallam sàlàyé nínú hadithu yìí àsìkò márùn lànẹ́bí sallallahu alaihi wasallam sàlàyé àsìkò alákọ̀ọ́kọ́ al-ahdul jahili wa ma fihi min sharri àsìkò ẹlẹ́ẹ̀kejì al-ahdu alladhi kana ya'ishuhu rasulullahi sallallahu alaihi wasallam wa sahabatuhu al-kiram àsìkò tán nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ sẹ̀mí àti tí àtàwọn sọ̀hábà rẹ̀ ilé tó yẹ pé Hudhaifa náà sẹ̀mí lásìkò yẹn àsìkò tí Hudhaifa ń bí ànábì léèrè ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àsìkò ẹlẹ́ẹ̀kejì nu òun náà ni faja'ana Allahu bi hadha al-khayri faja'ana Allahu bi hadha al-khayri tí ànábì sallallahu alaihi dé tí dáwà nabi sallallahu alaihi wasallam tó ń fọ́nká tí òdífà ń béèrè ní àsìkò yẹn tí àsìkò tí òdífà ń béèrè béèrè yẹn àsìkò yìí wá ní yamtaddu ila qiyamil fitnati ala Uthman àsìkò yẹn ló wá extend àsìkò anabi sallallahu alaihi àsìkò Abubakar ni Siddiq àsìkò Umar ibn Khattab àsìkò Uthman ibn Affan gbogbo àsìkò yẹn extend dégbà yẹn títí tó fi di wípé wọ́n pa Uthman tí fitna pípa so òun ni àsìkò tí àsìkò al-ahdu thani nìyẹn ẹ́ so eléyìí báyẹn rí pé oore lásán ni wọ́n lọ́wọ́ à ń bẹ̀ ẹ máa wo oore lásán ni wọ́n wà ń bẹ̀ wò pé wa faja'ana Allahu bi hadha al-khayr ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ahdul fitna ahdul fitan kí n pè ní ah, ahdul fitan àsìkò tí fitna bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ so eléyìí ni àwọn náà tó jẹ́ sí wípé ó ṣẹlẹ̀ ba'da qatli Uthman lẹ́yìn tán pa Uthman tán òní ahadu ẹlẹ́kẹta àsìkò fitanu nìyẹn huwa alladhi utliqa alayhi ash-sharr fahasib fahasib òun ni wọ́n pè ní oore wọ́n pè ní aburú lásán tí wọ́n forí kankan ròyìn àsìkò ẹlẹ́kẹta nìyẹn ẹ má ẹ má dé o àdísìn ẹ̀là ń gbìyànjú àti túfún tẹ̀dọ̀ rẹ̀ síta yẹ̀ o àsìkò ẹlẹ́ẹ̀kẹrin wọ́n tún pè ní oore lásán wọ́n ní wọ́n pè ní oore wà fíhì dákọ̀nù tí àìdá náà tó wá ń bẹ nínú ẹ̀ tí àwọn wọ̀nyí fẹ́ lò lẹ́rìí ẹ máa wo a ní àwọn ìhúdù márùn-ún àsìkò márùn-ún àsìkò alákọ̀ọ́kọ́ àsìkò jahiliyatin wa sharr kunna inna kunna fi jahiliyatin wa sharri àsìkò alákọ̀ọ́kọ́ ni àsìkò ẹlẹ́ẹ̀kejì lásìkò anábì sallallahu alaihi wasallam àtàsìkò àwọn sahaba tí tó fi dé àsìkò Usman àsìkò ẹlẹ́ẹ̀kẹta lásìkò tó pa Usman tó yẹ pé lẹ́yìn tán pa Usman tán aburú lásán náà pè yẹn náà àsìkò ẹlẹ́ẹ̀kẹrin wá ní àsìkò tán sọ wípé dáadáa ń bẹ́ńbẹ́ àìdásí ń bẹ́ńbẹ́ táwọn onímùwázánà fẹ́ lò ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin náà fò lọ wọ́n fọ lákọ̀ọ́kọ́ wọ́n fọ ẹlẹ́ẹ̀kejì wọ́n fọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n bọ́ sẹ́lẹ̀kẹrin wọ́n bọ́ sẹ́lẹ̀kẹrin tán wọ́n tún ju ẹlẹ́ẹ̀karùn-ún lẹ̀ bọ́n ṣe báwọn onírùjú ṣe máa ń ṣe nìyẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn. nam àsìkò yìí òun ni ahdu eh, Umar ibn Abdul Aziz àsìkò Umar ibn Abdul Aziz yẹn gẹ́gẹ́ bí sharhu al-Qadi Iyad gẹ́gẹ́ bí sharhu Qadi Iyad tá a mú wálẹ̀ kan yẹn pé àsìkò Al-Qadi Iyad sọ pé àsìkò Umar ibn Abdul Aziz ni kò yí báyìí nísìnyí tó tàbá gbà bẹ́ẹ̀ kò sí problem tàbá sì gbà pé àsìkò al-ijtima'u bayna al-Hasan wa Muawiya náà ni àsìkò tí Hasan àti Muawiya tí wọ́n ṣe kí ni o tí wọ́n jọ kó papọ̀ tí ó di wípé ìyẹn ni pé ìkójọ papọ̀ ṣẹlẹ̀ láàrin gbogbo mùsùlùmí padà lẹ́yìn tí wọ́n ti yapa tán al-Hasan àti Muawiya gbọ́ra wọn yé so àsìkò yẹn tó bá yẹ pé òun lámú náà ní àsìkò ẹlẹ́kẹrin jẹ́kọ̀nù tán wá lọ́wà ń bẹ̀ yẹn ìmọ̀ kọ́ jẹ́ sí pé àsìkò àwọn òmàrọ̀ ni lẹ́yìn Umar bin Abdul Aziz wà ìmọ̀ kọ́ jẹ́ sí pé ìtẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni tí al Ibn Hajar gbà tóhun ti ìṣàrọ̀ sí yẹn pé òun ni wìláyà òun lásìkò wìyà àsìkò ìjọba Zayad Zayad àti ọmọ rẹ̀ àti wìláyà alhajjaj àtàwọn tó jọ bẹ́ẹ̀ kò yí báyìí nísìnyí so ó jìyẹ́ ṣe kọ́ jẹ́ pé nǹkan yẹn ó fẹ́ jújú gbogbo bí àwọn olùmọ̀ méjèèjì ṣe wí lọ naam so tí ẹ bá wá rí báyìí wípé àsìkò ẹlẹ́ẹ̀kẹrin rí kò yí báyìí nísìnyí so ẹ rí wípé tá a bá dúró síbi àsìkò ẹlẹ́ẹ̀kẹrin náà ẹ rí pé àwọn tí wọ́n sọ pé muwazana tí wọ́n ní àsìkò yìí ọlọ́run ọba ànábì sallallahu alaihi ń fi dáadáa rinlẹ̀ lásìkò yẹn ó dẹ̀ fi àìdá náà rinlẹ̀ ànábì ó sọ dáadáa nìkan kó dákẹ́ níbi àìdá kò dẹ̀ sọ àìdá nìkan kó dákẹ́ níbi dáadáa gẹ́gẹ́ bó ṣe ń sọ yẹn pé àdí ni ẹ̀rí wà tó sí lọ́rọ̀ yẹn léwa lórí wípé àfikàmọ̀ sí mùwázánà láàrin dáadáa àti àìdá tí bá ń bẹ lára yẹn ká sọ dáadáa rẹ̀ ká sọ àìdá rẹ̀ tábàjì sọ àìdá rẹ̀ ká sọ dáadáa rẹ̀ tábàjì sọ dáadáa rẹ̀ ká sọ àìdá kò yé báyìí nísìnyí so àtẹ́báwo lórí manhajù yìí kò yé in táwa béèrè ni pé a jẹ́ pé bó ṣe mú olórí mẹ́nàjì yìí ọwá dọ̀ràn yẹn lórí tiẹ̀ náà báwọn náà ó ti dọ̀ràn yẹn lé olórí báyẹn kó o mọ́mọ́ wá zánà jáde níbi gbogbo àwọn ẹ̀hóòdù tó kù náà ṣáájú rẹ̀ kò yẹ báyìí nìsín ẹ́rí pé kò lè mọ́mọ́ wá zánà jáde inṣàlá máa padà ṣàlàyé ìdí tí ò fi lè mọ́mọ́ wá zánà jáde o inṣàlá kò lè mú jáde láíláí so ó kàn mú jáde níbi áhàdù kan nínú àwọn ẹ̀hóòdù márààrún ó jáde áhàdù kan nínú àwọn ẹ̀hóòdù tí inshallah ta'ala ẹ rí pé ìdí tí ò fi parẹ̀ lè mú jáde òní mo máa padà sàlàyé inshallah láìpẹ́ nam kí nìdí àwọn náà lè fẹ́ gbìyànjú láti mú jáde ṣùgbọ́n kọjẹ́ pé hadithi padà nígẹ́rẹ́ ó padà ya mọ́ wọn lọ́wọ́ pé bóyá nítorí pé wọn àgbàgbọ́ yí hadithi yìí dáadáa ní o kò yẹ báyìí nísìnyí àbí nítorí wípé wọ́n rí pé hadithi yìí táwọn bá ní káwọn yọ muwazana níbi àwọn ibi tó kù àwọn ò lè rí yọ yóò ya mọ́ wọn lọ́wọ́ sùlù jẹ́ pé hadith yìí hujja ló jẹ́ wọn lórí kìí ṣe hujja ẹ̀rí ló jẹ́ wọn lórí kìí ṣe ẹ̀rí gbé wọn kí ló dé so nítorí àwọn àlàyé tí ń bọ̀ inshallah nam eléyìí báyìí in tí ó jẹ́ kó yé wa báyìí wípé in tí wọ́n ń sọ yìí in tí ò bá ẹ̀rí mu ni òzífà sọ yẹn òun náà ni al-ahdul jahili ahdul jahili yẹn ahdul jahili yẹn kò yẹ báyìí nísìnyí so ìgbà alákọ̀ọ́kọ́ nìyẹn tí òzífà sọ ẹ rí i pé nínú hadith yẹn anabi sallallahu alaihi wasallam kan sa anabi ó dúró ma anabi sallallahu alaihi wasallam dákẹ́ anabi sallallahu alaihi wasallam ẹnu jahiliya àti aburú tí Huzaifa sọ pé a wà lásìkò jahiliya àtàsìkò aburú Ànábì ò dẹ̀ sọ pé àsìkò abu ni ṣé kò sí dáadáa lásìkò yẹn ni Ànábì fi Huzaifa rìn lẹ́rú nǹkan tó ń sọ yìí ni torí pé sallallahu alaihi wasallam ní dákẹ́ lórí tí ó correct Ànábì ó sáré ti mistake so Huzaifa sọ pé inna kunna fi jahiliyatin wa sharrin a wà nínú jahiliya tẹ́lẹ̀ àti inú aburú ẹ̀rí pé Ànábì fi ni tó ń ti wípé ní àsìkò jàìlíyà yìí oore ń bẹ lásìkò yẹn náà àbí kò sóore lásìkò jàìlíyà ni ní tẹ́fì mọ̀ pé oore ń bẹ ni pé bírù bírù wàlìdẹ́yìn dáadáa sáwọn òbí ń bẹ lásìkò yẹn àbí kò sí ìmọ̀ dáadáa sáwọn òbí lásìkò jàìlíyà ni ẹ lọ wo hadith abdullahi ibn judahan ẹ lọ wo hadith aisha tó ń sọ̀rọ̀ nípa abdullahi ibn judahan tó ti sẹ̀mí síwájú àsìkò anabi sallallahu alaihi wasallam ìgbà tá aisha ń sọ̀rọ̀ rẹ̀ aisha sọ pé ìmọ̀ ń ṣe sallallahu alaihi wasallam kí sí ẹ́ so ẹ́ rí pé birrul walidaini ń bẹ lásìkò yẹn wọ́n kunna fi jahiliyatin wa sharrin a wà nínú jahiliya àtàbúrú aburú nìkan ni wọ́n sọ lásìkò yìí pé ń bẹ lásìkò yìí wọ́n sọ pé dáadáa ń bẹ ṣé wọ́n ti ṣàbòsí fásìkò yẹn náà nìyẹn kírétàn fíìmù wá dáná básìkò yẹn lò ni wọ́n fi lè rí ló fi sọ pé wọ́n lè so yíba nísìn bírú ìwádìí ní bẹ́ngbà yẹn sílátùl arham ká ń bẹ lásìkò jàìlì àtànwì ìṣẹ́kẹ́ sórí ní kílódétún àdákọ̀ yẹn kílódétún fi mùwázánà yẹn kílódétún bò yẹn mọ́lẹ̀ sí wọ́n ti sàbòsí fásìkò yẹn náà tí wọ́n ti sàbòsí fáwọn tó sẹ̀mí lásìkò yẹn náà ẹgẹ́ bẹ̀ sí ń sọ sánẹ́bí náà ń sàbòsí ṣé ṣèrífà náà ń sàbòsí wájú ànẹ́bí ànẹ́bí náà ń fàbòsí rinlẹ̀ mọ̀mọ̀ ẹ sí nìyẹn ha áàdìhì muwazana ẹ̀yin tẹ́ ń gbé muwazana káàkiri kọ́lọ̀ so ẹ̀rí pé ìkọ́mù dọ́ìf ká máa pa àlejò lé ń bẹ lásìkò jàìlì àtàwì náà kí ló dé tàn dákọ rẹ̀ sí kìí ṣoore nìyẹn ni àdìfẹ́rẹ́ ẹni vimao ká dáàbò bo mọ̀lẹ́bí ẹni ká dáàbò bo dúkìá ẹni ká dáàbò bo ọmọlúwàbí ẹni ká dáàbò bo yìí ẹni ká dáàbò bo gbogbo eléyìí husnul jiwar husnul jiwar ká ṣe dáadáa sọ́ládùúgbò ẹni ká ṣe dáadáa sẹ́ni tó quality ni ká ṣe dáadáa sẹ́ni tí ń gbélẹ́gbẹ̀ẹ́ ẹni ìyẹn náà bẹ lásìkò yẹn القيام بهذه شعائر الدين التي ور... التي ورثوها عن إبراهيم عليه الصلاة والسلام ká máa sí àwọn apá kan àwọn nǹkan ẹ̀sìn tí wọ́n jogún látọ̀dọ̀ ànábì Ibrahim náà ń bẹ lásìkò yẹn gẹ́gẹ́ bí hajj wọ́n máa ń ṣe hajj lásìkò kí ló dé tó fi sọ pé inna kunna fi jahiliyatin wa sharrin a wà lásìkò jahiliya àsìkò aburú aburú nìkan ni wọ́n sọ náà fi ròyìn àsìkò yìí wọ́n fi dáadáa kankan ròyìn rẹ̀ tí dáadáa sì ń bẹnu àsìkò yẹn náà sí muwazana kí ló dé tó wà ló muwazana ń bẹ̀ yẹn àsìkò alákọ̀ọ́kọ́ dẹ̀ nìyẹn ẹ jọ́ǹpù alákọ̀ọ́kọ́ ẹ́ iṣẹ́ ti rí báyìí ẹ̀sìn yẹn lákọ̀ọ́kọ́ nínú àwọn tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń bẹ lásìkò yẹn náà ẹgẹ́ bí Warqatu bun Nawfal wọ́n ń bẹ lásìkò yẹn gẹ́gẹ́ bí zaidu bun amru bun nufayl òun náà ń bẹ lásìkò yẹn gẹ́gẹ́ bí abu zar òun náà ń sẹ̀mí lásìkò yẹn umar bun abasa ó sẹ̀mí lásìkò yẹn àti àwọn àṣẹ́kùbọ àwọn bàkọ́yà bani israel fi sọwámi àwọn àṣẹ́kùbọ bani israel àtàn wà lórí ẹ̀sìn anabi isa àti àtẹ̀sẹ̀ anabi musa tí wọ́n máa ń sin lọ́wọ́ bá ní àsọ̀wámi ìsẹ́mkà àsọ̀wámi ò nínú ó kọ lè jọsìn àwọn yahudi nìyẹn wọ́n ń bẹ lásìkò yẹn náà tó bá jẹ́ pé muwazana bá jọ́ ọ̀ràn yẹn ni kí ló dé tí wọ́n lo muwazana níbi yìí níbi àsìkò yìí kan dákọ̀ gbogbo dáadáa tí mẹ́mẹ́ dákà ní fi jahiliya tí wàṣàrì àwa nù jahiliya àtàbùrú kò yẹ báyìí nísìnyí so ṣé kò sí dáadáa kankan lásìkò yẹn ni ẹrunú sí dáadáa ẹwòye sí kò yẹ báyìí nísìnyí kí ló tàn fi muwazana tàn fi bá lò ẹ̀sìn yìí lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì aláàdù sáni ẹ jẹ́ ká lọ wo àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsìkò ànábì sallallahu alaihi wasallam tánàbí sẹ̀mí àsìkò tánàbí sẹ̀mí nínú ẹ̀ nínú àsìkò yẹn náà ẹ rí wípé oore tó tóbi tó jẹ́ sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn òrírú ẹ̀rí láyé oore ń ṣẹlẹ̀ nílé ayé ẹ́ kana fihi al-khayru al-azimu alladhi lam tu'raf aw lam ta'rifu al-insaniyatu mithlahu lam wáhìyù ń sọ̀kalẹ̀ lásìkò yẹn orí kan ní tó yẹ pé àrírú ẹ̀rí nínú tan ayé kò ṣẹlẹ̀ rí kìtáàbù ọlọ́run bá alukur'an táàrírú ẹ̀rí súnà nẹ́bí sallallahu alaihi wasallam táàrí mọ̀nà tọ́jọ orú ẹ̀rí láyé ó sọ̀kalẹ̀ lásìkò yẹn bákan náà ó sallallahu alaihi wasallam gangan fún rẹ̀ lásìkò yẹn bíbí àwọn sọ̀hábà lásìkò yẹn àrírú ẹ̀rí àṣìlérí tánìkì àmọ́ náà bó fi tó àṣìlú wọn ṣáájú àrírú ìjọ kò yẹ báyìí nísìn bẹ́ẹ̀ náà ni gbogbo ìfọkànbalẹ̀ ọ̀rọ̀ iman àwọn gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn gbogbo àwọn ọjọ́ àwọn khulafau rashidun tí ń bẹ lásìkò yẹn ààrẹ rírú ẹ̀ mọ́ oore tó pọ̀ ni ṣùgbọ́n tó ń ti gbogbo oore yìí tí ó ń ti gbogbo oore yìí so ṣé aburú ò sí lásìkò ànábì sallallahu alaihi wasallam náà ni ṣé báwọn munafikun ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣé kìí ṣaburú ni àwọn yahudi tán wà ní khaybar tí wọ́n sí lásìkò ànábì sallallahu alaihi ni ṣaburú kọ́ ni àwọn ní jẹzírọ̀ àwọn nasọ́rọ̀ najran àtàwọn màjúsí wọ́n máa ń bẹ ní dẹ̀ngbà yẹn ṣé kìí ṣàbúrú nìyẹn náà ni ẹ́ so gbogbo oríṣiríṣi aburú tí ń bẹ lásìkò ànábì sallallahu alaihi zina máa ń bẹ lásìkò ànábì ṣé èyí ò ní ṣàbúrú ni irọ́ máa ń bẹ lásìkò ànábì oríṣiríṣi gbogbo àwọn aburú tí ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam náà ẹ́ ṣé kìí ṣàbúrú ni kí ló tán pè yẹn náà ní khairu lásán tí wọ́n dákọ̀ ṣáàrù sallallahu alaihi wasallam tọ́kàn dàbí gbà yí ṣé kò sáburú lásìkò ànábì sallallahu alaihi wasallam ní kí ló tí wọ́n sì nígbà tán dákọ̀ na tán dákọ̀ aburú àsìkò ànábì náà wọ́n fi muwazana náà bá tásìkò ànábì lò àbí ni ẹ̀yin sì ń sọ ká máa ṣe muwazana kò tí yé so ẹ rí i pé eléyìí náà bó ṣe rí ni ẹ tó wà lọ́wọ́ àsìkò ẹlẹ́kẹta àsìkò ẹlẹ́kẹta náà aláàdù tó jẹ́ òun náà ni àsìkò ẹ̀yìn ìgbà tán pa Usman lẹ́yìn ikú Usman aburú lásán ni wọ́n ní ni uzeb ni anabi sallallahu alaihi wasallam ló dákọ fásìkò yẹn ṣé lásìkò yẹn náà ṣé kò sóore kankan lásìkò ni ṣé kò sóore kankan lẹ́yìn ìgbà tán pa Usman tán ni gbogbo ara wọn pé yọrọ ni kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ oore ń bẹ tó pọ̀ kò yẹ báyìí kódà oore tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tí a lè tó lè rírú ẹ̀ mọ́ ń bẹ kò yẹ báyìí so nítorí pé àwọn kòrónù tó ní ọlá jù tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn kùrùn tó lọ́lá jùlọ wọ́n ń bẹ khilafa sì ń bẹ lọ́wọ́ mùsùlùmí lásìkò yẹn náà ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam hadith yóò dá kó orí kankan ọkàn láburú lásán ṣé aburú lẹ́yìn usman lẹ́yìn tapa usman kan ṣé àrí khilafa fún ali ṣé gbogbo gbogbo wà láti ẹ̀sẹ̀ pàtàṣẹlẹ̀ sí orí ọ̀pọ̀ lásìkò yẹn kò pọ̀ gidi jáǹtì rẹ̀rẹ̀ kí ló dé tí wọ́n dá kó orí kankan lásìkò yẹn náà wọ́n fi muwazana báyẹn náà lò so ẹ̀rí wípé nǹkan tó fi pè ní ṣarru fún àwọn wíwọlé kankan ròyìn rẹ̀ ni pé bí nísbà torí pé ṣarru yẹn ṣarru nísbí ni oore tó yẹ pé oore tó yẹ pé tá a bá wò ó sí ìbámu sáwọn àsìkò tó ti kọjá ṣáájú rẹ̀ ẹ̀rí wípé àsìkò àsìkò aburú ní tòótọ́ tẹ bá kọ̀mpíà rẹ̀ sáwọn àsìkò dáadáa tó ti kọjá sí síwájú rẹ̀ kò yẹ báyìí nísìn torí pé fitna ṣẹlẹ̀ púpọ̀ lásìkò yẹn tó jẹ́ pé ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lóore nínú mùsùlùmí ó mẹ́mí wọn lọ kò yẹ báyìí nísìn yìí so eléyìí báyìí náà òun náà ó ti clear tí gbogbo àwọn tí wọ́n bá ní tán bá lágbòóyè ẹ̀sìn tí àwọn náà ó ti gbọ́yé kò yé báyìí nísìnyí so eléyìí báyìí yóò jẹ́ kó yé wa wípé <laughs> n tó ń sọ yìí gbogbo àwọn kílẹ̀ ń pè yìí àwọn mùwázánà tó ń gbé káàkiri yìí ẹ rí wípé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárárárá bí ti wílẹ̀ kó mọ kò yé báyìí nísìnyí ẹ kàn lọ yọ ibì kan nínú hadith tó yẹ tó ẹ̀kàn fẹ́ fi máa lo ìrújú fáwọn èèyàn tó lè pé ǹdẹ́ ń sọ ẹ kò rí bẹ́ẹ̀ rárá tẹ́ bá wo hadithu yìí bí tàmáàmìhì pẹ̀lú ojú gbogbo bí hadithu yẹn ṣe wá ẹ̀rí wípé ǹdẹ́ ń sọ ẹ kò tí rí bẹ́ẹ̀ rárá rárá kò sí nǹkan tán ní muwazana kò sí nínú hadithu yìí so ibi tẹ́ nínú dẹ́tọ̀ wá mà tí ó fi jẹ́ kó yé yín wípé muwazana tán gbé káàkiri yìí aburú ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kí tó fún yín láwọn hadithu bíi mélòó kan sí ká fi parí ìjókòó ti tòní insha ta'ala ẹyẹ mo sọ yìí pé a nífẹ́ kí ìjòkó yẹn kó mọ jágùn púpọ̀ nam kí ni hadithu náà anabi sallallahu alaihi wasallam sọ nínú hadithu imran bin hadithu imran bin husayn hadithu imran bin eh, ibn husayn radiyallahu anhuma kọ́lọ̀ bá kọ́ bá yẹ́nu sí ìwọ̀n àti bàbá rẹ̀ qala qala rasulullah sallallahu alaihi wasallam anabi sọ yìí pé khairu ummati qarni àwọn tí wọ́n lóore jùlọ àlùmọ̀ ni àwọn tán bá mi lò gbani tó ń lórí jùlọ àlùmọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam làwọn sọ̀hábà thumma alladhina lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn thumma alladhina yalunahum lẹ́yìn náà tó lè àwọn tó tẹ̀lé wọn qala imran qala imran imran wá sọ pé imran sọ pé fala adri adhakara ba'da qarni adhakara ba'da adhakara ba'da qarnihi qarnayni aw thalatha òun wà mọ̀ bọ́yá lẹ́yìn kọ́rùn ànábì bọ́yá kọ́rùn méjìlá ànábì padà dákọ̀ tẹ̀lé ní o àbí mẹ́ta ni o mo sá mọ̀ pé ànábì sọ in tí kò dín sí méjì tí ò dín ní kọ́rùn méjì lẹ́yìn kọ́rùn rẹ̀ bọ́yá wá pé mẹ́ta bọ́yá kò pé mẹ́ta wọn ọ̀mà thumma inna ba'dakum qauman Ànábì ní lẹ́yìn náà tẹ́ bá ti wá rí àwọn kòrónù mẹ́tẹ̀ẹ̀ta yìí tán ẹ wá rí àwọn ìjọ kan yashhaduna wa la yustashhadun àwọn yẹn wọ́n máa jẹ́rìí láìpẹ́ wọ́n jẹ́rìí aláburú ni wọ́n tẹ̀sílẹ̀ báyìí sìn yashhaduna wa la yustashhadun wọ́n máa irú ẹni tó bá ti rí bẹ̀rún àkẹ́ngbà ìjẹ́rìí ẹni nínú Islam adájẹ́ ò tí ì pẹ̀lú kan wá jẹ́rìí sọ́rọ̀ kò tí ń sáré jẹ́rìí yashhaduna wala yustashhadun wa yakhunun wala yutamanun àwọn yìí bẹ́ẹ̀ bá gbé àmánà lé wọn lọ́wọ́ wọn mọ̀ jàmbá rẹ̀ ni wọ́n ní ṣe kíni wọ́n ní ṣe fọkàntán wọ́n ní ṣe gbá àmánà lé gbẹdẹmọkẹ́ wà pọ̀ lásìkò yẹn gan wọ́n máa jẹun ní bákan wọ́n máa mu ní bákan tó máa wá síkùn bẹ̀m̀bẹ̀ wọ́n máa wá yó wọ́n máa àti halali àti haramu gbogbo ẹ̀ jíjẹ ni wa yadharu fihim as-samnu ànábì ní àsìkò yẹn ìsìn padà bọ̀ kò yí báyìí nísìn so ẹ̀dí kí n tó fa àdífì kankan kí wá sàlàyé méjèèjì papọ̀ àdífì tí mo kà yẹ́wà ní sọ ibùkọ́rì ẹ̀rì ní sọ ibùkọ́rì kìtàbù fàgbọ́ ilì sọ̀hábà ibi tí ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fáwọn sọ̀hábà bábù fàbọ́ìlì ashabi nàbí sallallahu alaihi wasallam nígbà tó ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fáwọn sahabi ànàbí sallallahu alaihi wasallam ẹ wo hadith mọ́ kan yẹ o ẹ tó hadith mi òun tiẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu ló ti wá anna nabiyya sallallahu alaihi wasallam qala ànàbí sọ pé khairun nasi qarni àwọn tí ó lóore jù nínú àwọn èèyàn náà làwọn tó bá mi dògbà thumma alladhina yalunahum ànàbí lẹ́yìn àwọn tó tẹ̀lé wọn thumma alladhina yalunahum lẹ́yìn àwọn tasbiqu shahadatu ahadihim yaminahu anábì ní àwọn wọ̀nyí bọ́n ṣe ń jẹ́rìí wọ́n máa búra bọ́n ṣe ń jẹ́rìí wọ́n máa búra méjèèjì wọ́n máa kó papọ̀ ìgbà míì ìjẹ́rìí wọn yóò ṣáájú búra wọn wọ́n bá ṣe ń jẹ́rìí tán àwọn ó fi búra lé ní ìgbà míì wọ́n kọ́kọ́ búra ìgbà míì sì ní wọ́n ní wọ́n ní anábì ní shahadatu ahadihim yaminahu wa yaminuhu shahadatahu ìgbà míì ní ìbúra yóò kọ́ ṣáájú ẹ̀rí ìyẹn ni pé àwọn wọ̀nyí ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ó kéré lára wọn àwọn olùmọ́jẹ́ pé pé ẹnùwáànù lélẹ́ ìjẹ́ wọn ní àdírẹ́sì ni tó ń tọ́ka sí kílẹ̀tùlù wárà kíkéré ìbẹ̀rù ọlọ́wọ́ ọba tí ó ń bẹ lára wọn wàlùmọ̀bà eh, láti bí dín àìmọ́ka ẹ̀sìn kún ẹ̀ ní tí nìkan jẹ́rìí wọn máa jẹ́rìí ẹ̀ nìkan búra wọn búra ìgbà míì rẹ̀ búra pẹ̀lú ẹ̀rí papọ̀ ìgbà míì ẹ̀rí papọ̀ pẹ̀lú búra irú gbogbo kí lélẹ́ ìbáyìí anabi sallallahu alaihi wasallam ní àwọn ìjọ tí ó padà dé lẹ́yìn àwọn tá a wí ni tẹ́ bá wọnú hadith méjèèjì yìí anabi sallallahu alaihi wasallam ó kàn dákọ oore lásán fún àwọn kòrónù mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kọ́rùn mẹ́tẹ̀ẹ̀ta khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum nínú riwaya abdullahi ibn mas'ud wà fi riwaya ti abdullahi ibn mas'ud radiyallahu anhu òun sọ pé khairun nas anabi dákọ khairu fún àwọn kùrúnù mẹ́tẹ̀ẹ̀ta yìí anabi ọ̀sọ́ aburú tí ń bẹnu kùrúnù mẹ́tẹ̀ẹ̀ta yìí sí kùrúnù mẹ́tẹ̀ẹ̀ta yóò laburú nú ni ẹjọ́ rẹ̀ sáà máa ń sìn sí àwọn kùrúnù mẹ́tẹ̀ẹ̀ta tá a wí kò sáburú kankan bẹ́ẹ̀ sí kò sí àyídá kankan nu kùrúnù yẹn kúrẹ́ tá anabi ò fi dákọ àyídá tí mẹ́mẹ́tọ́ pé orí nìkan anabi anabi ọmọ muwazana anabi ń sàmùsí kálà ẹ má jẹ́ ká wíwo orú nǹkan tá à ń wí ma ẹ má jẹ́ ká wíwo manhajù tá à

so anabi ò dáko orí kan tí ń bẹ lára tiwọn náà ẹ wo àwọn tó tẹ̀lé wọn tí wọ́n ní wọ́n ní wọ́n máa jẹ́rìí láìpẹ́ wọ́n jẹ́rìí adájọ́ òní tí nìkan jẹ́rìí wọ́n máa jẹ́rìí wọ́n máa búra pẹ̀lú jẹ́rìí wọn bẹ́ẹ̀ gbá mọ́nà sí wọn lọ́wọ́ wọ́n jàǹbá rẹ̀ hmm? wọ́n máa jẹ gbogbo ẹ̀ papọ̀ wọ́n máa sekun bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ wọ́n máa mumi wọ́n máa jẹun wọ́n máa anabi kan dáko gbogbo jákujàku rádaràda aburú tí ń bẹ lára wọn anabi ò dáko orí kan tó lè jẹ́ pé orí ń bẹ nínú àlùmọ̀ òun náà tọ́pọ̀ àbí kò sóore kankan lásìkò yìí náà ni ṣé kò sóore rárá ẹ́ kódà tó bá jẹ́ pé kò sẹ́kù orí kankan lásìkò yìí ju at-ta'ifatul mansura lọ pé àwọn ìjọ kan bẹ tánàbí sallallahu alaihi wasallam sọ yí pé la tazalu ta'ifatun min ummati zahirina al-haqq la yadhurruhum man khalafahum wala man khadhalahum hatta ya'ti amrullahi wa hum ala dhalik anábi ní ayé ò ní pa sófò láyé títà yóò fi parẹ́ ayé ò ní pa sófò kó wá jẹ́ sí pé àwọn ìjọ kan ò ní máa sẹ́kù mọ̀ sallallahu alaihi wasallam tó sì máa hàn lórí ìdájọ́ lórí ìlànà yẹn tẹ́nìkan ò sì lè kónira bá wọn tẹ́nì gbogbo ẹni tí bá ń yẹ pẹ́rẹ́ wọn tí ò ní lè kónira bá wọn tí ò ní lè tí ò ní lè ṣe wọn so bó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn sì ń sẹ́kù bíbẹ wọn lásán oore ni àbí kìí sóore ni ẹ́ àwùjọ yìí náà pa sófo kóńbi oore kí ló tán Nabi sallallahu alaihi wasallam ọ̀dà kóore so eléyìí so ẹ jẹ́ kí n fi kún káfí parí fún tòní insha Allah ta'ala nínú hadith láti fi kún ni Ànábì ní sataftariqu ummati ila salasi ila salasi wa sab'ina firqa ila salasi wa sab'ina wa sab'ina firqa Ànábì ní al'umma mi náà ó pín sí 73 kulluha fin nar kulluha fin nar illa wahida gbogbo wọn pátá ìrìnrìn wọn lọ àfẹ́yọ kan tuntun ẹjọ́ ìrìnsáà tí ń bẹ lára àwọn ìsìnàtẹ́yìn wọ̀sàbẹ̀yìn na fẹ́rkọ̀ àwọn 72 yẹn anábì ọ̀dá kórí kankan tí ń bẹ lára wọn kò yí báyìí nísìnyí àwọn fúrkọ̀ tí anábì ní yọ wọ náà 72 yìí anábì ọ̀dá kórí kankan tí ń bẹ lára wọn tó ń ti wí pé orí ń bẹ so eléyìí báyìí ń jẹ́ pé kò sí nínú manhajú annabi sallallahu alaihi wasallam so ní báyìí ó tún ní nǹkan ẹlẹ́kẹta tí a tún discuss inshallah ṣubha àwọn ẹlẹ́kẹta tí a tún fẹ́ discuss lónìí pẹ̀lú gọlọ́wọ́ bá gbogbo ní ta ń ṣe yìí a ń ṣe liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an bayyinah kí gbogbo ẹnikẹ́ni tí ó bá parun gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣìnà kó lè ṣìnà lẹ́yìn tẹ́rì bá ti wá bá gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ mọ̀nà kó lè mọ̀nà lẹ́yìn tí àlàyé àtẹ̀rí tó bá ti wá bá abẹ́lọ́wọ́n bá alékiọlá kọ́lọ̀bá kó mọ́ sí wá ní onífẹ́ẹ̀nú manhajù yìí almuwazana manhajù tí ó dáni tẹ́ bá ti rẹ̀yàn tó wà lórí manhajù yìí ẹ mọ̀ yí pé ẹrú ẹni báyìí kìí ṣe sálàfí ẹni tó bá ti wà lórí manhajù yìí kìí ṣe sálàfí kò yí báyìí ṣe aláburú ni wọ́n ilaha illallah àwọn tó wà lórí manhajù yìí náà tẹ́ pé àwọn ò mọ̀ àwọn kan wọ́n kan lílẹ̀ ni wọ́n kò kò tí yé báyìí sí àwọn ọmọ aburú táwọn ń gbé káàkiri abẹ́lẹ́ ọba àlekẹ́lá kọ́lọ̀ bá kí ọba wa sànú wọn kọ́lọ̀ bá kó yí ojú wọn padà kọ́lọ̀ bá àlekẹ́lá kí ọba wa kọ́ba wa tún wọn ṣe àtàwa náà àmọ́ àwọn tí wọ́n ní mazhabu yìí tán ní manhajú muwazana yìí báwọn ṣe rí ni mo sọ yẹn ẹ́ aláburú ni wọ́n wọ́n ní tán fi gbé wọlé kò yé báyìí nísìnyí wọ́n lọ sásá bẹ́ẹ̀rẹ̀ láti fi dẹ̀sìn rú ni kò yé báyìí nísìnyí so wọ́n fi tako manhajú ahli sunnati wal jamaa ni wọ́n fi pa àwọn ẹni àwọn ẹni eré ìṣáájú lẹ́ni bú ni ìbá ni so àwọn ọmọ ìbẹ̀tọ́ pé àwọn kan hàn manhajù yìí ni làwọn kan ń wí lọ náà kan ń wí lọ náà kan ń ṣe tẹ̀wé ju manhajù tí ò yé wọn gan ìbá ni sì so kọ́nà bá kó bá sànú ẹnì kọ̀ọ̀kan wa o kọ́nà bá lè kí wọ́n mọ̀dé kí a tán sórí aburú gbogbo ilé tí ọba ìṣẹ́kù lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa láburú abẹ́lẹ́ ọba lè kí wọ́n jẹ́ kí a lè mọ̀ láburú kọ́nà sì ká gbogbo orí tó bá wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jáde mọ́ lórí jáde lè dún nímọ̀ la ilaha illallah allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah wa arina albatila batila batilan warzuqna ijtinabah wa la taj'alhuma multabisan alayna rahimin aqulu ma tasma'un الراحمين li wa lakum wa li لي ولكم min kulli dhanb subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu وأتوب wassalamu والسلام wa rahmatullahi wa barakatuh